نرحب بفضيلة المحاضر إلى هذه الجلسة المباركة فنسأل الله سبحانه وتعالى أن يجزي شيخنا خير الجزاء في الدنيا والآخرة إنه ولي ذلك والقادر عليه أتنكي olùdánilẹ́kọ̀ọ́ wa wípé wọ́n tó káàbọ̀ sí ààyè ìjókòó yìí abẹ́lọ́wọ̀n ọba kí ó dákun kí ó bá san àwọn fáwa ní ẹni ẹ̀san lórí gbogbo àlàyé ẹ̀sìn tí wọ́n ń sàlàyé fún wa náà ọlọ́dàkùn jẹ́ kí ó yé wa jù bí wọ́n bá ti sọ lọ́lọ́run gbogbo lílọ bíbọ wọn lójú ọ̀nà ẹ̀sìn yìí náà ọlọ́dàkùn má jẹ́ kí ọjà sasán la ilaha ní báyìí wọ́n mọ̀ bá wa tẹ̀síwájú níbi tí a ti dúró ní ìjẹjọ ọ̀rọ̀ nípa àlùwàlá òun ni wọ́n sàlàyé fún wa ní ìjẹjọ àwọn akẹ́kọ̀ọ́kan míì tó tó ní sopọ̀ pẹ̀lú ẹ̀ ò ní wọ́n máa bá wa tẹ̀síwájú lọ ní ibẹ̀. yaqulu al-mu'allif rahimahullahu ta'ala فإذا كان عليه خفان ونحوهما مسح عليهما إن شاء يوما وليلة للمقيم وثلاثة أيام بليالهن للمسافر بشرط أن يلبسهما على طهارة ولا يمسحهما إلا في الحدث الأصغر عن أنس مرفوعا إذا تودع أحدكم ولبس خفين فليمسح عليهما وليصلي فيهما ولا يخلعهما إن شاء إلا من جنابه رواه الحاكم وصححه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت wa ilayka al-masir adáwọ̀pẹ́ fún ọlọ́run lórí ìṣọ́ àti ààbò ọlọ́run lórí ẹnìkọ̀ọ̀kan wa òyì ìjẹjọ́ rèé tí à ń tàta pínṣẹ̀ tí a fẹ́ra wa sí abẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run ọlọ́run tún wá ní ká ní àǹfààní láti pàdé nírọ̀lẹ́ tòní ọlọ́run àmàdúpẹ́ lọ́wọ́ rẹ o àwọn yorùbá bọ̀ wọn níbi tí a bá roko tì sí ibẹ̀ là á fàbọ̀ sí. níjẹjọ àlàyé nípa búùlà ṣe ń ṣe àlùwàlá oní tí a mẹ́nubà lónìí lágbára ọlọ́run ọ̀rọ̀ tòní oní àtúnjẹ mọ́ àlùwàlá díẹ̀ látàrí pé ẹ ń bá ṣe àlùwàlá kọfọ gbogbo oríkèéríkèé ara tẹ ní kọfọ ìgbà míì ń bẹ bẹ́ẹ̀ ní àsìkò ọyẹ́ tàbí ní àkókò òtútù ẹlòmíì yóò bùkátà sí kó lo ìbọ̀ṣẹ̀ yálà ètí à ṣe láti bi òwú ni àbí tí wọ́n ṣe láti bi awọ tá sí kófì ẹ má bọ àwọn nǹkan tí a wí yìí àyíbẹ̀ tí ẹ kọ́ bàtà àwọn sójà ètí ẹ máa ń wọ̀ àbíbàtà táwọn coppers àwọn àgùnbánirọ̀ ètí ẹ máa ń wọ̀ léyìí tó ṣe pé yọ kọjá bíi kókósẹ̀ méjèèjì yọ lọ síbi òkè níbi ojúgun àti máa tú okùn yìí ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe àlùwàlá ìṣòro ọ̀nbẹ níbẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù sì nìyí ṣẹ̀rí àtúnṣe pé ìkẹ́ olókùnú rẹ̀ àti ìṣe òfin ẹ̀sìn ní fúfúyẹ́ ìdí ni tí àfàwọ̀tẹ́ fẹ́ ṣe àlàyé pípọ̀ ẹ̀ńbàṣe àlùwàdúrà tán tó fi ìbọ̀sẹ̀ ṣe bọ ẹsẹ̀ ǹjẹ́ ó bùkátà sí kọ́sẹ̀ máa yọ ní gbogbo ìgbà eléyìí ni àlàyé tí wọ́n fẹ́ bá wa ṣe nírọ̀lẹ́ ti tòní ká tó wá ta àtakòrò lọ síbi أمام كتما بني للولاجة قال المؤلف رحمه الله فإذا كان عليه خفان ونحوهما مسح عليهما إن شاء يوما وليلة للمقيم وثلاثة أيام بلياليهن للمسافر بشرط أن يلبسهما على طهارة لا يمسحهما إلا في الحدث الأصغر bàbá kọlọmba ni ṣe àlékún dáadáa wọn kọlọmba ni kẹwọn akọba ni fi oríjì wọn wọn ni fàyídà kánà àléyìn kòfàn tó bá ṣe pé n tó ṣe àlùwàláhùn ó bá ti bọ̀sẹ̀ méjì ó ti bọ̀ ẹ̀ṣẹ̀ kófò ó ní ìbọ̀ṣẹ̀ èyí tí wọ́n ṣe láti bí awọ jawrabu ń bẹ lọ́dọ̀ wa ń bí ìta mà sí sítọ́kìn lọ́dọ̀ àwọn Yorùbá ìyẹn sọ́ọ̀t ìdàkánà àléyìn kòfàn tó bá ti pé ẹni tó ṣe àlùwàlá ìbọ̀ṣẹ̀ méjì kan ọba ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ìbọ̀ṣẹ̀ méjì èyí tí wọ́n ṣe láti bí awọ wọ̀nàhùhùmá àtàwọn tọ́jọ húfù náà bíi jẹ́wọ́rọ̀b tá a mọ̀ sí sọ́ọ̀f. irú ẹni báwọn mọ́sàá lẹ́yìn máa ń ṣáà tó bá wù ú ó lè fọ́ pa ìbọ̀ṣẹ́un láì ní sẹ́ẹ̀tú kúrò lẹ́sẹ̀ láì ní kọ́kọ́ yọ kọ́ wá fọ ẹ̀ṣẹ̀un tó bá fẹ́ bẹ́ẹ̀ ni o kì í ṣe dandan o. ẹni tó wá bọ ìbọ̀ṣẹ́ sẹ́sẹ̀ ìmọ̀ kọjá onílé tàbí kọjá àlejò ìkọ̀ọ̀kan wọn iná nídàájọ́ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ yawman wa laylatan lil muqim fẹ́fẹ́ tó lo ìbọ̀ṣẹ̀ yìí ó ń lé bá ní àdépé ó láǹfààní láti fọwọ́ pa ẹsẹ̀ rẹ̀ láì ní sẹ̀sẹ̀ máa yọ ìbọ̀ṣẹ̀ yìí kúrò níbẹ̀ ó láǹfààní ọ̀sán kan òru kan tí í ṣe odidi ọjọ́ kan tọ́jẹ́ wákàtí mẹ́rin ó lé lógún. wọ̀tàlátàtà àyà tó bá jẹ́ pé onírìn àjò bá ní òun láǹfààní láti fi ọwọ́ pa ìgbọ̀nsẹ̀ láì ní iṣẹ́ máa tú kúrò tàbí bọ́ kúrò lẹ́sẹ̀ òun láǹfààní ọ̀sán mẹ́ta òru mẹ́ta yẹn ni kí odidi ọjọ́ mẹ́ta gbáko ọ̀ láǹfààní láti máa fọ́ pa orí awọ tàbí orí ìbọ̀sẹ̀ èyí tí wọ́n ti láti bi òwú. òun láǹfààní ọjọ́ mẹ́ta léyìí tí ṣe seventy two hours ìyẹn wákàtí méjì ó lé ní àádọ́rin òní yóò fi fọwọ́ pa ṣùgbọ́n ọláwọn májẹ̀mú o méjì ó ní bàbá kánú tíra yìí ṣùgbọ́n àpapọ̀ májẹ̀mú èyí táwọn afáà ti hàn kalẹ̀ lórí ọjọ́ bíi mẹ́fà. bàbá wa sọ pé bìṣẹ́rù ti anyalbisáhùmá alákọ̀ọ́hárọ̀ pẹ̀lú májẹ̀mú pé ó ti fi ìbọ̀sẹ̀ méjèèjì ó ti fi bọ́sẹ̀ lẹ́yìn tó ṣe àlùwàlá tó pé péré tán ẹni pé yóò ti kọ́kọ́ fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì nígbà tó bá ti kọ́kọ́ ṣe àlùwàlá tó lẹ́yìn àlùwàlá tó bá ti nǹkan bọ́ ẹsẹ̀ sòtá pé onílé bá ní odidi ọjọ́ kan ọ̀sán kan òru kan òní yóò fi fi ọwọ́ pa á àlejò ọ̀sán mẹ́ta òru mẹ́ta tí odidi ọjọ́ mẹ́ta seventy two hours òní yóò fi fọwọ́ pa á májàmẹ́lẹ̀ kejì ni pé láàyè mùsàfihùmá ìlà fìlìhàdà fìlà ọ̀kùnga kò gbọ́dọ̀ fọwọ́ pa méjèèjì o tó bá pé ó ní jẹ́nẹ́bà lára ṣùgbọ́n bóyá àlùwàlá rẹ̀ ọjà fún ìdí kan àbó míì nínú àwọn nǹkan tí máa ń sọ àlùwàlá di dandan so báwọn eléyìí bá ṣẹlẹ̀ ó láǹfààní láti fi ọwọ́ pa á. bàbá mú ẹ̀rí wá nínú hadith anas kọ́lọ̀nkọ́ba ní ìyọnu sí i òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé idha tawadda ahadukum wa labisa khuffayhi bí ẹnìkan ní yín tó bá ṣe àlùwàlá tó pé pérépéré tán lẹ́yìn tó ṣe àlùwàlá ńtán lábìsà kò fẹ́ ìbọ̀ṣẹ́ rẹ̀ léè tí a ń ṣe láti bi awọ tó wá ti bọ ẹsẹ̀ tá a mà sí kófì fàlìyàmùsà àlèhìmà ẹni bẹ́ẹ̀ ó láǹfààní láti fọ́ pa méjèèjì wàlẹ̀ ìsọ̀lẹ̀ fìhìmà tó bá ti fọ́ pa kó máa bá àrùn rẹ̀ lọ ìlókù kọ́má kírun níbi kófì méjèèjì wàlá yàkùláhùn hùmà ìnṣáà ìlà min janaba irú ẹni bẹ́ẹ̀ kò bùkátà sí kọ́yọ àwọn bàtà alábọ̀ṣẹ̀ yìí ìbọ̀ṣẹ̀ yìí kò ní í wulẹ̀ yọ kúrò lẹ́sẹ̀ rẹ̀ méjèèjì tó bá fẹ́ àyàfi tó ẹ̀kọ́ bá dáràn janaba tó bùkátà sí kọ́wé ìwé ọ̀ranyàn sọ nígbà ó dandan fún láti yọ yọ bá tiẹ̀ tó ti gbẹ̀sẹ̀ padà yọ kọ̀kọ́ yọ náà tí ó fi di wípé ọwọ́ ìwé ọ̀ràn yẹn ní àwẹ̀ pé hadithi yìí bàbá wa al-Hakim àwọn ni wọ́n gbà wá wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé hadithi yìí hadithi tó ṣe é lò ní ní gbogbo ààyè. tọ́ba nípa àkófò nítawọn afáà tí wọn sọ nípa rẹ̀ ni pé máa yúlbásọ àlárújílì mọ̀sánán mìnàlìjẹ́lìdẹ́ kófóònù oníta máa ti ìbọ ẹsẹ̀ ìbọṣẹ̀ ètí wọn ṣe láti bí awọ oní ẹ̀ma ń pè ní àlùkòfò jáwúrọ̀bù náà ń bẹ máa yúlbásọ àlárújílì mọ̀sánán mìnàlìkòtòní. oni nka amaa si bɔ ɛhyɛ kato bata wɔn si ohun lati bi owu tabi lati bi ɛhun ɛran baaba wa fɔ pa ibɔhyɛ yala itɛnse lati bi awɔ abe itɛnse lati bi owu tabi lati bi ɛhun ɛran àwọn mẹjẹmu ti ń yi yìí kọ gbọdọ má pè é lòbùsọ́ọ̀mọ báàdà kàmáàlì tọ̀hárọ̀ kínyìn tó láǹfààní láti fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ méjèèjì ìnúgbé tí yẹn bá ń ṣe àlùwàlá lọ ìpìlẹ̀ ni pé kínyìn ọfọ ẹsẹ̀ méjèèjì ẹgbẹ́ bí yẹn ṣe ṣe níbi àwọn oríkèéríkè ara yòókù mọ̀tí yẹn bá ti ìbọ̀sẹ̀ yìí bọ ẹsẹ̀ lẹ́yìn tí yẹn ṣe àlùwàlá tó pé pérépéré tán téèyàn ti fọ ẹsẹ̀ yẹn láǹfààní láti fọ́ pa á ìbọ̀sẹ̀ méjèèjì mọ́jàmálà ọ̀kọ́ nù lóbùsóhùnmá kó ti méjèèjì bọ ẹsẹ̀ báà dàkà má lè tọ̀ àárọ̀ lẹ́yìn tó ti ṣe àlùwàlà tó pé pérépéré tán ètò pé ni wípé àlùwàlà tó kọ́sẹ̀ kó tó di pé yóò ti ìbọ̀sẹ̀ ń bọ ẹsẹ̀ yóò rí pò ń fọ ẹsẹ̀ méjèèjì kí lè rí lórí eléyìí hadith mugira ni kọ́lọ̀ ń kọ́ bá níyọnu sí i oni kuntu ma'a nabiyyi sallallahu alayhi wa sallam fi safarin ó lóun jẹ́ ntí bẹ pẹ̀lú ànábì lórí ìrìn àjò kan ànábì wa fẹ́ ṣe àlùwàlá ó sì jẹ́ ntó ṣe pé ó ti ìbọ̀ṣẹ̀ méjèèjì bọ ẹsẹ̀ ó ti ń bá àlùwàlá lọ ó wá wò pé bóyá fàáwá ètò lè à ń zí àkùfà yìí mo wá ọ̀rá ti bí ẹ̀ ń tẹ̀ mo nàwọ́ láti lè bàbá bọ́ ìbọ̀sẹ̀ méjèèjì kúrò lẹ́sẹ̀ rẹ̀ faqal Ànábì wa sọ fún Mugira wípé dáhùnà fi méjèèjì lẹ̀ mọ́tẹ̀ sọ pé ọ́ bá mi bọ́ fa inni adkhaltuhuma tahiratayn torí pé mo ti méjèèjì bọ ẹsẹ̀ lẹ́yìn tí méjèèjì tó ti wà ní mímọ́ tahiratayn ni pé ọmọ nípasẹ̀ àlùwàlá tí mo ti ṣe síwájú kí n tó ti bẹ̀ṣẹ̀ famasaha alayhima anabi wa fọ́ pa hófì méjèèjì bóòlù àṣẹ fọ́ pa àbọ̀ àlàyé rẹ̀ náà mẹjọba aláwọ̀ kan nù. mọ́jọba ẹlẹ́ẹ̀kejì satruma rijlayni ila al-ka'bayn yẹnni pé méjèèjì ó ń láti bo gbogbo ẹsẹ̀ rẹ̀ méjèèjì kókósẹ̀ méjèèjì yóò bò máa kódà yóò tún lọ òkè díẹ̀ síbi ojúgun yẹn ni pé ìtumọ̀ rẹ̀ ni pé bàtà tá a bá wọ̀ káàrò pé kófì ni àbí sọ́ọ̀kì sọ́ọ̀kì oríṣiríṣi òní ń bẹ ẹ bá máa ń travel lórí plane wọ́n máa ń fún aláwọn sọ́ọ̀kì kátó ṣe pé kò ní débi kókósẹ̀ ibi ìlàjì ẹsẹ̀ báyìí ni kò ní kó irú eléyìn tíyàn bá bọ̀ ọ́ èyí ó ṣe àlùwàlà láṣẹ pé ni èyí ó fọ ẹ̀ṣẹ̀ ni o iná sọ pé sàtúrùn màrìjì lẹ́yìn ilẹ̀ kàbáyìn ẹni pé máa lè kàbáyìn ibọ̀ṣẹ̀ méjèèjì wọn láti jẹ́ tó ṣe pé yóò bo ẹsẹ̀ méjèèjì yóò bo kọjá bí kókósẹ̀ àtẹ̀tùmọ̀ rẹ̀ ni pé fala yamtahu ala ma duna al-ka'bayn ìbọ̀sẹ̀ tá a bá ti bẹ̀sẹ̀ yálà ìtí à ń ṣe láti bí awọ àbí ìtí à ń ṣe láti bí òwú tí ọba ti lè bo kókósẹ̀ méjèèjì kó tún lọ òkè díẹ̀ àlàǹfààní láti fi ọwọ́ pa ó èyí ó ṣe àlùwàlá láṣepé ni. májèmọ ẹlẹ́ẹ̀kẹta ayakuna masnu'ain min shay'in tahirin ìbọ̀sẹ̀ méjèèjì tá a bá ti bọ ẹsẹ̀ òun láti jẹ́ pé wọ́n ṣe láti bí nǹkan tó mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé èyí tí wọ́n bá fi awọ ajá àbí awọ ẹlẹ́dẹ̀ ìní abẹ́ ìṣe tó méjèèjì èèwọ̀ ní ká di ajá bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ ntẹ́ bá ṣe láti bẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ wọ̀ ọ́ kó ló ń fẹ́ fi kírun ìyẹn mẹ́jọba ẹlẹ́ẹ̀kẹta ni. àyẹ̀kú nẹ́ẹ̀másùn àìn kọjá pé ìbọ̀ṣẹ̀ méjèèjì wọ́n ṣe é mi ṣe nǹkan irin láti di nǹkan tó má kọ́ má jẹ́ nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́. mẹ́jọba ẹlẹ́ẹ̀kẹni àyẹ̀kú na mùbáháìní kí méjèèjì kọjá pé lílò rẹ̀ ẹ̀tọ́ ni fẹ́ǹtì ó fi ṣe bàtà àtẹ̀tùmá rẹ̀ ni pé fàlà àyàkùnà láyàkùnà ìmọ̀lẹ̀ àṣìyá ìlmùhàrọ́mọ̀tì kàlìhàrí lèrìjàn. ìkíní kejì kò gbọ́dọ̀ jẹ́ ní tí a ń ṣe láti bí tó ṣe pé wọ́n ṣe léèwọ̀ fún wa ìyẹn fáwọn ọkùnrin láti wọ̀. ẹgẹ́ bí aṣọ àláàrí aṣọ àárí èrè àwọn kan máa ń tu sí sílìkì kìí ṣe sílìkì òun yàtọ̀ sí sílìkì ó fẹ́lẹ́ bí sílìkì ni ṣùgbọ́n tí yàrá ti yóò ti di pé àtolówó ńlá lélẹ́yìn èèwọ̀ ni fún mùsùlùmí láti wọ̀ ní pàtàkì jùlọ ẹ bá di ọkùnrin akáláṣe ó lè lo díẹ̀ ńbẹ́ láti lò fún nǹkan kan tó lẹ́yìn lẹ́yìn kò sáǹfààní fún bóyá ara máa ń hun jù sòkòrò àfi lébi ara ọlọ́run àmọ́ ṣe lóògùn rẹ̀ sòmọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin nu à ń yàkó náà mọ̀ bàháyìn kó pé méjèèjì nǹkan ẹ̀tọ́ ni yẹni pé ìta abájágbà ní ìbọ̀ṣẹ̀ àlàǹfààní láti fi ọwọ́ pa o àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹnìkan lọ sá tiẹ̀ ńgbà tó fọ̀ tán ìyẹn wá bọ́bi tó sá sí ìyẹn wá ka sòrò lẹ́yìn gásìbù ló ṣeun ọ̀lẹ́tọ̀ láti lò kọ́sọ́kọ́ fẹ́ fi ọwọ́ pa. mọ́jẹ̀mẹ́lẹ̀ kan àyàkùn al-mashu fi àtúnáyìlì mọ́dàtìlì mọ̀hàdàdà ẹni tí ó bá fọwọ́ pa ìbọ̀ṣẹ̀ bóyá onílé ni àbí àlejò kò gbọ́dọ̀ tayọ àwọn àsìkò àbáwọn ọjọ́ ètí abúlé fa láti fọwọ́ pa ẹ má jẹ́ àlejò lápèjúwe odidi ọjọ́ mẹ́ta ṣáńgílétì ọ̀sán mẹ́ta òru mẹ́ta ìní òfọwọ́pa tí í ṣe seventy two hours tó bá jẹ́ pé onílé bá ní twenty four hours ń tiẹ̀ ọ̀sán kan òru kan ńlò náà láǹfààní láti fọwọ́ pa májèmọ́ ẹlẹ́ẹ̀kẹjà ní pé táwọn ọjọ́ ń bá ti lè kọjá èèyàn yọ ìbọ̀sẹ̀ yẹn èèyàn yọ lẹ́sẹ̀ èèyàn ó ṣe àlùwàlà tó pé lódindi èèyàn ó sẹ̀ tún wá ti bọ̀sẹ̀ tíyàn bá ti bọ̀sẹ̀ tán èèyàn ó sì sẹ̀ mọ́ wá sí àwọn àsìkò ètí á bùlẹ̀ fún láti ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ kan látọ̀dọ̀ ìmáàmù látọ̀dọ̀ àwọn màlìkíyà sọ̀kọ́lọ̀ ńkọ́ kò lẹ́nu àlà kankan akálàṣe wọ́n kàn fẹ́ fónítàn ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ jimá lẹ́kọ̀ọ́ ọ̀rá yọ sùnlọ́ ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ àdéhùn tí wọ́n lò àdéhùn sọ́lẹ́ni ẹnìkan wá bá nàbí eré òjijì lọ́wọ́n bá tí n bá ti kó fìbọ̀ tẹ̀ tí mo láǹfààní àti fọwọ́ pa ànábì ní ọláǹfààní láti ṣe bẹ́ẹ̀ ó kan ànábì ní bẹ́ẹ̀ ni ó ní sọ́jọ́ méjì ànábì ní bẹ́ẹ̀ ni wà máa ń ṣe tá àti iye ọjọ́ tó bá tún wù ọ́ láti fọwọ́ pa ṣùgbọ́n hadith yẹn hadith dọ̀rin fún ni ètò wánu hadith ọ̀fẹsẹ̀ múlẹ̀ ni pé tíyàn bá jẹ́ onílé ọjọ́ kan yẹn ni pé ọ̀sán kan òru kan tí í ṣe odidi ọjọ́ kan ilẹ̀ yóò fọwọ́ pa tó bá jẹ́ pé ìyẹn bá jẹ́ àlejò ọjọ́ mẹ́ta yẹn tó ń bá traveller ẹni tó ṣe ìrìn àjò ọjọ́ mẹ́ta ni tiẹ̀ ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta májàmú tọ́ka ń bẹ̀ ni pé ànyàkùn almasxu fi taharati alhadath al-asghar ìbọ̀sẹ̀ tọ́ọ̀bà ti ọwọ́ pa tọ́ba ti lè ní jẹ́nàbà lára ìwẹ̀ lọ́ọ̀lọ́ wẹ̀wò sọmọtà yẹ pé ìyẹn ṣe àlùwàlà àlùwàlà ń já sọwọ́ tọ́ba fẹ́ ṣe àlùwàlà mi ò bùkátà sí kọ́ fọ ẹsẹ̀ náà ìyẹn ọkàn ra fi ọwọ́ pa ni kí lè rí lórí eléyìí hadith Safwan ibn Asal kọ́nọ̀n kó bá níjọ́ ní sí ó lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam kana ya'muruna idha kunna musafirin àníbi máa ń pa wá láṣẹ tàbá jẹ́ onírìn àjò annamsaha ala khifafina ó ní ká máa fọwọ́ pa àwọn ìbọ̀ṣẹ́ wa èyí a ń láti di awọ wàlá anamzi àhóma ká má ṣiyọ méjèèjì lẹ́sẹ̀ salasata ayyam lódìndí ọjọ́ mẹ́ta min gaayatin kama yọ lẹ́sẹ̀ nítorí pé a sì gbọ̀nsẹ̀ wà báwọlé àbí nítorí pé a ti ẹ̀tọ́ wà náwómi àbí nítorí pa àsùn ìlà min janaba ṣùgbọ́n dandan ni ká yọ lẹ́sẹ̀ kaba ti lè ní janaba lára tí àtọ̀ bá ti lè jáde lára wa yálà abẹ́lẹ̀ àwa láṣepọ̀ ni abá ti ẹ̀sùn àwa lálàá pé àwa àtẹ́lẹ́tọ̀ wa àjọ ṣeré ìfẹ́ ìgbà tá a fi wá jí atọ́ ti tutù bí ṣe máa ń tutù so àtọ́ ti jáde so níbẹ̀ bíyàn bá bọ fi sẹ́sẹ̀ èèyàn yọ torí pé èèyàn wọ ìwé ọ̀ràn yàn ṣùgbọ́n yẹn ló tó pọn dandan fún yàn láti yọ lẹ́sẹ̀ eléyìí jẹ́ àwọn májẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà èyí táwọn tí wọ́n kà á lẹ̀ ìyẹn tá a bá fẹ́ fi ọwọ́ pa ìbọ̀ṣẹ́ wa méjèèjì tá a bá ń sọ nípa ìbọ̀ṣẹ́ kìí ṣe sọ́ọ̀tì nìkan là máa fi ọwọ́ pa tàbí èyí tí a ń ṣe láti bí awọ tí yẹn bá jẹ́ bí ọlọ́pàá ní ìsìn àbọ̀jẹ́ bí ọmọ ológun bàtà wọn òun náà ṣòro láti máa bọ́ láti máa tú òun náà láǹfààní láti fi ọwọ́ pa á. pé orí ìrìn àjò bá ní ọjọ́ mẹ́ta ó ń lé ọjọ́ kan. ìbéèrè wa ni wípé níbo là á fọwọ́ pa níbi ìbọ̀sẹ̀ wa òkè láàfọwọ́ pa ni àbí àtẹlẹsẹ̀ èyí tó tẹ̀wọ̀n tó ń tẹ̀rí ni wípé òkè nìkan òkè ẹsẹ̀ nìkan ńlá fọwọ́ pa bóòlù láti fọwọ́ pa ọwọ́ ọ̀tún wa a mú láti bí èékánná báyìí a mú lọ síbi òkè kófì báyìí wá síbi ẹsẹ̀ báyìí atẹ́lẹsẹ̀ àbùkátà sí. Imam Ali kọ́lọ̀nkọ́ba ni yọnu sí wọn tí í ṣe àlééfà kẹrin lẹ́yìn àlébùwà Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n law kana ad-dinu bir-ra'yi lakana asfal al-khuffi awla bil min a'la. tó bá ti pín ọgbọ́n ọpọlọ lásán ńlá bá fi ń ṣe àdínì ni táìpé ẹ̀sìn ọ̀bá bùkátà sí kéyìn onímọ̀ ni. kìbàjẹ́ pé tá a bá fẹ́ fọ́ pa ìbọ̀sẹ̀ wa abẹ́ ìbọ̀sẹ̀ lèyìn ọ̀bá fi ọwọ́ pa torípé ńlá kó ìdọ̀tí díẹ̀díẹ̀ ṣùgbọ́n وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر خفيه ṣùgbọ́n mo rí òjìṣẹ́ ọlọ́run báyìí ẹnìkan kan fún mi fojú ara mi báyìí ni mi rí i nígbà tó ń ṣe àlùwàlá lọ tó débi ẹsẹ̀ méjèèjì ó kí ẹsẹ̀ ńlọ fọwọ́ pa kọ̀fọ́ pa abẹ́ ẹsẹ̀ ó lè parí náà àwọn àfa àti sọ pé àti sẹlẹ̀ àtòkè ńlá fọwọ́ pa sọ àwọn màlìkíyà ìta máa ní síra lọ́dọ̀ wa nù ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n jùlọ tẹ̀rítẹ̀rí ni pé òkè ẹsẹ̀ nìkan ńlá fọwọ́pa hadith yìí Abu Dawud àwọn ni àgbà wa alẹ́nbàjẹ́ onílé ọ̀sàkà òru kan tí twenty four hours òní yóò fi fọwọ́pa bóòlù àṣeéka bóòlù àti mọ̀ pé ó ti yẹ ká yọ kó filẹ̀ sẹ́yìn nítorí àwọn afáàsọ ni wípé yẹn ní pé hisab muddatul masi tabda al min awwal mas'in ba'da al-hadathi ìfọwọ́pa àkọ́kọ́ kántìní rẹ̀ kíkà rẹ̀ yọ bẹ̀rẹ̀ nígbà tá níbi ẹ̀gbin tá a bá kọ́kọ́ dá lẹ́yìn tá a bá ṣe àlùwàlá tán kò lè wá dáadáa o àlàyé ẹ̀ ni o yẹn fẹ́ kí wọn àsùnbà ìwà ṣe àlùwàlá látòkè tí délẹ̀ yẹn ni pé ọ̀fọ̀wọ́ ọ̀fẹsẹ̀ olùwàlá àwọn ó pé nígbà wá sí àlùwàlá ntán ọwọ́ àti ìbọ̀sẹ̀ ó ti bọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi kásùnbà ìgbà tó bí aago mẹ́sàn-án tàbí aago mẹ́wàá àlùwàlá ń já ìgbà tó àlùwàlá ń já ọwọ́ rò òun fẹ́ ti náfìlà àdùhà aago mọ́kànlá ló ń ti fẹ́ ṣe sẹ̀ǹpẹ̀lú àlá ti já kótó ti náfìlà àdùhà ó láti ṣe àlùwàlá mi so aago mọ́kànlá ńlọ́wọ́ àṣẹ àlùwàlá mi tọ́ba ti débi ẹsẹ̀ kò ní yọ ìbọ̀sẹ̀ méjèèjì ńlẹ́sẹ̀ kí ni ọ̀rá fi yọ̀rá fọwọ́ pa so aago mọ́kànlá ìní ọ̀wà mọ́kà ibẹ̀ náà ka twenty four hours rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé yóò láǹfààní láti máa ṣe àlùwàlá tí ò ní yọ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ lóògbà tí ó bá ti dáràn jẹ́nẹ́bà yóò máa ṣe àlùwàlá yóò máa fọwọ́ pa tí èdè aago mọ́kànlá ọjọ́ keje. mọ̀rọ̀kọ́ ti yé ìyẹn pé kèsì pé ya òfé làìlà nàbàdì àlà àjọ kejì rárá ìyá làìlà ní ìsìn ìmísàlù àlà ní àìlà ó sàlù àlà tó pé ọ̀fọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́yìn tó ṣe bá ń tọ́ wá síbọ̀ṣẹ̀ rẹ̀ ó ti bọ̀ ẹ̀ṣẹ̀ méjèèjì àlọ́ láàrin ọjà hedi magrebi magrebi ni ó ti mọ̀ọ́ka bọ́dọ̀ kó ti yẹ wa tó àlàyé ẹ̀nà báwọn afá bí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe. tọ́yì tí ẹ̀ bá wá fi ọwọ́ pa ìbọ̀ṣẹ́ ń tán àwọn kankan lè ṣe okùnfà tí àti ní láǹfààní láti fọ́ pamọ́ o ní làwọn afá pè ní nawakidul masih alalkhufayni àwọn tó lè bá àwọn tó lè má fún aláǹfààní láti fọwọ́ pa kófì wa tó lè má fún aláǹfààní láti fọwọ́ pa ẹni pé ìta apá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bùkátà sí ká fọwọ́ mi pa tabatẹ́rẹ́ àwọn nǹkan tí ń bọ̀ yìí ìkíní ìkìdáwò ni mo dà àsìkò tí a ń bù lẹ̀ fún àtọ́ba ti lè kọjá adépò ti di dandan èèyàn yìí ṣe àlùwàlá èèyàn yọ kófì yẹn èèyàn yọ lẹ́sẹ̀ èèyàn fẹ̀ ṣe àlùwàlá mi tí èèyàn fọ ẹ̀ṣẹ̀ ń bẹ̀ lára tó tún lè fà á àlùkòlè ń kọ́bla ní ààyè tí mo dàtí màsìn tí yẹn bá yọ ìbọ̀sẹ̀ yẹn lẹ́sẹ̀ kásìkò tí wọ́n fún yàn láǹfààní láti ṣe bẹ́ẹ̀ dà kó tó tó so yọ̀ọ̀fà kéèyàn ọ̀sẹ̀ ti àlùwàlà lódìndín nígbà tó bá fẹ́ ti bọ ẹ̀ṣẹ̀ padà. bákan náà mẹ́mẹ́ta mùsáfíràn súnmọ́ àkọ́ọ́mà. ẹ bá fọ́ pa kófì rẹ̀ ìbọ̀sẹ̀ rẹ̀ méjèèjì lánìyàn pé onírìn àjò lọ́nu ní kí bóyá ó travel ní ìsìn ó wà lẹ́kọ̀ọ́ èkó ti á bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa lọ́gbà ní ó lọ́jọ́ méjì ó lọ́jọ́ mẹ́ta ó òní òní báyìí báyìí kọ́ máa bọ̀ wá nìbàdàn báyìí ti dìbò máa lánàá lápèjúwe sókè yìí kófì ni níbo ọba yámá tòbí bò sí yámá tó ti padà lé lọ́jọ́ kan fúnbọ̀ ọba délé ó sọ̀rọ̀ àfàyọ ní lẹ́sẹ̀ ó sì wá ṣe àlùwàlá àmọ́ wá kà níkà pé ń èso nírìn àjò mọ́ onílé ni mí eléyìí jẹ́ àwọn àlàyé tí àwọn àfáà tí wọ́n ṣe nípa kófì ẹjá padà sínú tírà wa afaani fayinkana laadọ iwodo ihi jẹbi rọtun ala tó bá ti pé níbi ìkànnà àwọn oríkèéríkèé àrùwàlá jẹ̀bíra bá ń bẹ́ńbẹ́ jẹ̀bíra ni ìlànà ṣègùn john léèkó ti wà lásìkò òsìn náà tí yẹn bá kán lẹ́sẹ̀ àbòrán lápá wọ́n ó to àwọn agi oríṣiríṣi wọ́n ó tò sí wọ́n wà fokùn só wọ́n ó fokùn só torí bí ẹni báwọn tó bá fẹ́ ṣe àlùwàlá kò ní í fọ ibẹ̀ yóò kàn fọ́ pa ni àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ èèyàn fi ẹsẹ̀ pa àbọ̀fọwọ́ pa ọ́sà ní ojú ọgbẹ́ kan lára wọ́n á bá fi òwú sí wọ́n tó bá fi oògùn sí wọ́n á bá plásta rẹ̀ irú ẹni báyìí tí ó bá ti àlùwàlá táyé pé kó bomi sí yóò bá kó nira bá má wùlẹ̀ mọ́mi débẹ̀ o ọ̀rà fọ́ pani kọ́ ọmọ bá lùwàlá tiẹ̀ lọ. mo rò pé ó ti yé wa ìsìláàmù ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run ni ó yẹ ká sọ nípa hikma kí ni ìdí pàtàkì tí a fi fún aláǹfààní láti máa fi ọwọ́ pa ìdọ̀ṣẹ̀ méjèèjì káàní sẹ́ máa yọ lẹ́sẹ̀ yọ lẹ́sẹ̀ gbogbo gbà hikma wadiha òun náà ni at-takhfif li hadhihi wọ́n fẹ́ ṣe òfin ẹ̀sìn fúnfúyẹ́ fún wa ni wad-daf'u lil-mashaqqa àwọn ìṣòro tíyàn lè máa bá pàdé tíyàn bá bọ bàtà alámùtàn ní bàbá ìbọ̀sẹ̀ méjèèjì tíyàn bá fi bọ ẹsẹ̀ yàmi nísìn ọlọ́pàá nísìn abẹ́ntẹ́ bọ sọ́ọ̀sì abẹ́ntẹ́ bọ ìbọ̀sẹ̀ tí wọ́n ti láti bí awọ ẹgbẹ́ gbogbo àlọ́ àlàpàtà ni ó ti máa yọ tó ti máa ti bọ̀ à ah, ẹ̀sìn ẹ̀sìn máa lì ní afẹ́sẹ̀ ìdọ̀tọ̀ ẹ̀sìn máa lé lẹ́sìn yìí ìdọ̀tọ̀ ẹ̀sìn ti le jù kọ́ máa jẹ́ sí yìí tó le dáfàá lè màṣá kọ́ ìṣòro tí wọ́n máa fojú winá ní pàtàkì lọ lásìkò ọyẹ́ tí kálukú bùkátà sí kọ́sá máa ti nǹkan bọ́sẹ̀ kọ́sá máa ti nǹkan bọ́ igbá ti bọ́ gbogbo ẹ̀ tó kí ìṣòro táwọn bá pàdé kó lè bá àdínkù jọjọ ìdènà tá a sọ wípé aláǹfààní láti fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ méjèèjì láì ní iṣẹ́ máa yọ ìyẹn tá bá ṣe àlùwàlá. afọwọ́ ni fàyín kan àlà àdọ́ ìwòdó ìhè jẹ̀bi ẹ̀rọ̀tàn àlà kásìrín àwòdàwáyìn àlà jòrìhìn wọ̀yàdúrò hùlẹ̀gbọ́sílò. مسحه بالماء في الحدث الأكبر والأصغر حتى يبرأ tẹ́tẹ́ni bíi kan náà àwọn oríkèéríkèé ara ìta àti máa ń ṣe àlùwàlá bóyá ẹsẹ̀ rẹ̀ àbápá kásìrò ńbẹ́ńbẹ́ yẹn ni pé ó ti kán wọ́n á bá to igi sí i àtàwọn nǹkan míì ń wéé mú pọ̀ bóyá ajẹ́lẹ̀ pọ̀ padà àwọn dàwọn àyìnà àlàjò rẹ̀ hìn àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọgbẹ́ kan egbò kan bẹ lára rẹ̀ wọ́n bá fi oògùn sí oògùn òwú plásà wọ́n lẹ̀ náà. wọ̀yàdọ́rọ̀ olè goslo tó bá ní kó wọ́n fọ́ tó ń toògùn tí ń bẹ lára rẹ̀ yóò kó ìnira bá irú ẹni báwọn mọ̀wùlẹ̀ jẹ́ ó kó ìnira bá ọ. masahahu bilma filhada filakubari wàlá asugari yálà ìmára ẹ̀gbin ńlá ní ń bẹ lára èèyàn ni àbí ẹ̀gbin kékeré irúfẹ́ ẹni báwọn yóò ra fọ́ pa ojú bẹ̀ ni kò ní fi omi sí hatta yabura títí tí ojú ẹgbẹ́rún tí ó fi san tàbí títí tí ẹsẹ̀ rẹ̀ àbápá rẹ̀ tọ́kàn tí ó fi sọ dí tí ó fi lẹ̀ pa tí ó fi lẹ̀ pa mẹ́ra wọn papọ̀. àfàwa ni wàsífàtò má sí ọlọ́kọ̀ọ́fàyìn nípa bá a ṣe máa ń fi ọwọ́ pa

gbogbo ẹ̀ ni yóò fi ọwọ́ pa eléyìí jẹ́ àlàyé ń bí a ọwọ́ pa bàtà alá ìbọ̀ṣẹ̀ ètí a bá fi sí ẹsẹ̀ wa látàrí pé a ṣe àlùwàlá yálà ìbọ̀ṣẹ̀ tí a ṣe láti bí awọ àbí èyí tí a ṣe láti bí òwú àbí èyí a ṣe láti bí irun ẹran eléyìí jẹ́ àlàyé nípa ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́. طيب نواكد الوضوء قال المؤلف رحمه الله باب نواكد الوضوء على ينقى أن كتما بني للو ولا جي نواكد جمع ناقدني نقدو ìdàkejì kéèyàn ọmọ nǹkan téèyàn máa kéèyàn wá tú palẹ̀ owó ó sì nákìdò rẹ̀ nù. tọ́ba ń sọ nípa nàwákìdò lòdò onímọ̀ yàjà á lò ó غير صالح لإفادة تلك العبادات. wọn làwọn nǹkan tó ṣe pé tọ́ba ti lè ṣẹlẹ̀ síyàn àlùwàlá téèyàn ṣe síwájú kò ní láǹfààní láti ṣe àǹfààní tó yẹ kó ṣe fún wa ẹni bí ká fi jọ́sìn fọlọ́n a ní láǹfààní láti ṣe bẹ́ẹ̀. tẹ́lá ń tá a máa ń ṣe àlùwàlá fún a máa ṣe fún ọ̀ranyàn a máa ṣe fún náfìlà a máa ṣe àlùwàlá fún ẹ afẹ́ ṣe tọ̀wáàf afẹ́ rọ kíká ilé olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan máa ń ṣe àlùwàlá fún sùtì kan náà àwọn nǹkan tí ń bọ̀ yìí tó bá ti lè wá ṣẹlẹ̀ fẹ́ni tó ṣe àlùwàlá àdẹ́tẹ́ àlùwàlá rẹ̀ tó ṣe asbaha ghayra salihin lè ìfáàdà títí lè kàlẹ́ ìbàdàt àdẹ́tẹ́ àlùwàlá kò ní í ṣe èso tó yẹ kó so àǹfààní tó yẹ kó ṣe fún yàn ìgbé kéèyàn fi láǹfààní láti fi ṣe àlùwàlá láti fi ṣe ìjọsìn fọlọ́run èèyàn ò ní láǹfààní láti fi ṣe o àwọn àfáà wa kà á léyìí pọ̀ nǹkan àkọ́kọ́ bàbá wa sísan bí ni pé wáyé alkhaariju mina sabilayni mutlaqan òní tí máa ń jáde ní ojú ọ̀nà méjèèjì yẹnni pé mutlaqan láì ní sí àyàfi torí pé tí máa ń jáde láti bí ọ̀nà ẹ̀gbin méjèèjì oríṣi méjì ni ètò wà tọ́ èrò ọ̀nbẹ ètò mọ́ ọ̀nbẹ ètò sì jẹ́ ẹ̀gbin ọ̀nà ọ̀nbẹ ètò mọ́. lára ẹni sówà àbí sẹ́yìn máa sọ ìmọ̀ alẹ́ mọ́yàn lára ìyẹn ah, eléyìí ti so èso ti yí lára ìsí èyí yàn lára torí pé kò ní ara bákan náà màníyù bó tilẹ̀ jẹ́ pé ẹnu àwọn àfa òkò lórí ṣé ẹ̀gbin ni àbí kì í ṣe ẹ̀gbin àwọn kan ni ọba jẹ́gbin wọ́n ti ní àlọ́ fọ́ lọ́n ti dá ẹ̀ẹ̀dá anabi wa muhammad àtàwa yòókù náà sọlọ́wọ̀n ò ní dá láti di ẹ̀gbin so ìtafẹ́fà yẹn ni pé báàbù náà wà kiri lòdò agbárin nípa àwọn tí máa ń bani lálùwàlá jẹ́ wàyíyà alùpàdé jùmínà sọ̀dẹ̀lẹ́ yìí ni mọ̀tìlákan gbogbo tí máa ń ti ojú ojú ọ̀nà méjèèjì tí máa ń ti bẹ̀ẹ́ jáde ọ̀nà méjèèjì ìka níwájú ìka lẹ́yìn àwọn àfáà fẹ́ràn kìnàyà pọ̀ èdè sọ pé ti ń jáde láti ibi nǹkan ọkùnrin àbí nǹkan obìnrin àti níbi tá à ń gbà àtẹ́gbàtẹ́ ó ní kharaju mina sabilayn títí máa ń gba ojú ọ̀nà méjèèjì jáde ojú ọ̀nà méjèèjì yẹn ni pé ibi tá à ń gbà àṣẹ yọ àti ibi tá à ń gbà àṣẹ ìgbọ̀nsẹ̀ gbogbo ń tọ́ bá ti lè jáde níbẹ̀ ó ń bani lálùwàlá jẹ́ wàdámùlùkà sí ẹrù wọ̀náhùn tí lórí ẹ̀jẹ̀ èyí tó pọ̀ tó bá jáde lára èèyàn ìyẹn ti sàlọ̀ látàn nísìnyí pé nìkan wá sa lọ́gbẹ́ ẹ̀jẹ̀ wá jáde lára rẹ̀ léè pẹ́ pọ̀ so adínà àwọn fàtà sọ pé eléyìí náà ń ba àlùwàlà jẹ́. wàzàwálù làákìlì bíi naomin àwògẹ́rì bákan náà tí làákàyàn tó bá yẹ àwọn nǹkan oríṣiríṣi ìlú lè bí kí làákàyàn kọ́ yẹ kúrò lágbárí. òun lè fà á bí yẹn bá ti sùn ní ìsìn ní pàtàkì jùlọ anáwòmùlà ní kòlùmọ̀sítàbìrìkù omi tó ṣe wípé oorun tó ṣe wípé ó jìndò pọ̀ èèyàn sùn débi pé wọ́n yí bọ́ bàtà méjèèjì lẹ́sẹ̀ rẹ̀ kọ̀mà wọ́n yí yaago kọ̀mà wọ́n yí sífìlà rẹ̀ kọ̀mà wọ́n tún bọ́ sókòtò kọ̀mà á irú eléyìí oorun eléyìí ti ba àlùwàlá oorun gangan fúnra rẹ̀ kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n màbí nà yẹn ni pé tíyẹn bá ti sọ ní ìsìn adití ọ̀gbọ́ yàgò ilẹ̀ yẹn dà bí sọ jáde bí sọ jáde èyàn ò ní mà ní ọ̀sẹ̀ pé kéèyàn ṣe àlùwàlá táyé kí oorun bá jìn dáadáa bó tilẹ̀ pé àwọn àfa ẹnu wọn ò kò lórí pé irú oorun wo gángan onímọ̀nba àlùwàlá jẹ́ ṣùgbọ́n àkọọ́lẹ̀ jẹ́ àmọ̀ wípé ìdàkánì náà mú yẹ̀ sí ẹran fàyínà hùláyà ń kó dèlùhùdó tó ń ọba tó nǹkan kọ̀dàlù alájẹ́. torí báwọn sàhábà ridwanullahi alayhim lẹ́yìn magrebi wọ́n máa ń jókòó sí mọ́ṣáláṣí ni tí wọ́n èké ìṣá yìí. ẹni tí wọ́n àgbé yọ ọmọ wọn àgbé mu wọn. kódà lómi ò tó ògbó tó ògbó débi wípé yóò sì máa báyìí tí pẹ́sẹ̀lì wọn pé wọ́n bá máa ń ba àlùwàlá èèyàn jẹ́ ní pàtó lẹ́nu tó bá jókòó ànábì ìbá pa wọ́n láṣẹ wípé kí wọ́n lọ ṣe àlùwàlá mi ṣùgbọ́n wọ́n kàn láṣẹ ìkọ́ mọ́ so ànábì ó sì kírun fún wọn wọ́n kírun ní lẹ́yìn ànábì. níta bá débẹ̀ ni wípé wàzàwọ́ àlùlà hàn kìlìbì náà omi àwùgá èrèhì kí làákà èèyàn kọ́ yẹ látàrí pé èèyàn sùn àbí nǹkan míì nǹkan míì ni pé bí akéèyàn ọ̀dákú ó ṣe àlọ́lá nísìnyí tán wọ́n fẹ́ wọ mọ́síláṣí lọ́ba sì ṣubú bá nalẹ̀ àà làtàkì làtàkì bìdínì bìdínì àà ó ti lọ wọ́n ti fẹ́ gbẹdú ọjà yìí wọ́n ti fẹ́ gbẹdú ọjà yìí kó tó tají ṣùgbọ́n ní báwọn yóò tún àlùwàlá ṣe lẹ́yìn tó tají tán. àyẹ̀bẹ̀ ti ẹ̀kọ́ bí sókèrè bóyá ó ń ríra ó jẹ nǹkan kan tí wọ́n fún láǹfààní láti jẹ nínú sẹ̀ríà lọ́jọ́ tán bá ń ti di ọlọ́tí ẹni bá náà tójú ẹ̀ bá là àlọ́lá mi ni ó ṣe tí ó fi kírun o kì í sábà lè tó ṣeun. wa aklu lahmil jazur kéèyàn ó jẹ ẹran ràkúnmí òun náà máa ba àyàn lálùwàlà jẹ́ jíjẹ ẹran ràkúnmí a máa ba ní lálùwàlà jẹ́ ṣùgbọ́n tí yàn bá mu wàrà ràkúnmí àlùwàlẹ́yìn ọ̀bàjẹ́ o nẹ́sù ọ̀wá lórí wàrà lórí ẹran nìkan ńlọ́dárí lórí látọ̀dá níbi sallallahu alayhi wa sallam. àkálù wà lọ já pẹ̀lú jíjẹ ẹran ràkúnmí lára àwọn mufrodati imam ahmadu ńlọ́wà àwọn nìkan ní àṣẹ àfimúlẹ̀ rẹ̀ wípé lọ́dọ̀ tàwọn o jíjẹ ẹran ràkúnmí o ìmọ̀ abàní ní alùwàlà jẹ́ wọ́n sì rẹ́rìí mú wá lórí ẹ̀ ẹ̀rí òmùnádóko so kódà ọ̀rọ̀ wọn ń tẹ̀wọ̀n ju ti àwọn àfáà yòókù lọ. wà má fìlímọ́rì àti bìṣà wà fífọ́ kan obìnrin lánìyàn àdùn ẹ̀ńdẹ́kẹ̀yìn ọ̀fọ́ ra obìnrin lára a máa jẹ́ kí àlùwàléyìn kọjá ti yọ bàjẹ́ ọ̀rọ̀ yìí ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà àti lọ́dọ̀ àwọn Hanabila pé níyàn bá fọ́ kan obìnrin ó lè fa ṣùgbọ́n ìtọ́jú àwọn jù ni wípé èèyàn lè fọ́ kan obìnrin tí ó bá ti sáníyàn pé bóyá ń fọ́ jẹ́ láàníyàn pé tí ó bá ti sí pé ń bá tagi nǹkan kan tí ó bá ti nínú torí pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ànábì a máa ṣe náfìlà yàrá ànábì sì ní bá a ṣe máa kó tó pó ni yàrá ànábì níbi tí ó kó tó pó dé tí yàrá ń tó fún dé tánìbí bá ń ṣe náfìlà báyìí orí wọn máa kàmọ̀mọ́ Aisha tí wọ́n sùn ó ní wọ́n máa kàn wọ́n láà níbi tí yàrá ń tó kéré dé tẹ́mẹ́tẹ́ afẹ́ forí kalẹ̀ wọ́n kàrà fọ́ kàn wọ́n máa ń jà pé ẹni pé ìṣàrà pé ká ẹsẹ̀ rẹ kí ni láyè fi orí lélẹ̀ tẹ́bí kéèyàn kàn fọ́ kan obìnrin lásán ibà máa ń ba àlùwàlá jẹ́ ni àlùwàlá àtànábì náà ìbá bàjẹ́ níta wọn fi ṣẹ̀rí ni pé àwòlá mẹ́sàn-án ní sáà abẹ́ obìnrin ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n jù ni pé àwòlá mẹ́sàn-án ní lè jìmáà tẹ́ bá bá obìnrin ní àṣepọ̀ eléyìí lọ ba àlùwàlá jẹ́ wọ́n tí yẹn bá fọ́ pa lánìyàn àdán náà ti ń fọ́ ra lára oníyìn náà lè fa yóò bè kí àlùwàlá kọjá torí pé ńgbà ọba yá yóò padà rí pé má bíyù yóò jáde ní ti di aṣọ ọ̀run òun máa jáde yìí ò mà nífẹ̀ẹ́. wàá kí lóla hàmìlì jazor àti jíjẹ ẹran ràkúnmí wàmásùlùmọ́ra àti bìṣára àti fífọ́ kan obìnrin lánìyàn ẹni tí ń gbèrò adùn. wà má sèlfàrìjì àti kéèyàn fọ́ kan nǹkan ọmọkùnrin èèyàn tàbí kóbìnrin kọ́ fọ́ kan abẹ́ rẹ̀ eléyìí náà máa ń bani ní àlùwàlá jẹ́. hadith méjì ló lórí má sèlfàrìjì kéèyàn fọ́ kan abẹ́. hadith àkọ́kọ́ ẹnìkan wá béèrè ni lọ́dọ̀ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam pé ilé òjíṣẹ́ lọ́n tíyàn bá fọ́ kan nǹkan ọmọkùnrin èèyàn kí ni ìdájọ́ àlùwàlẹ̀ èèyàn tó bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ànábì ní innama huwa bad'atun minka oríkèé ara rẹ ló lura wọn ìyún òsè yín ọ̀bàlùwàlà jẹ́ ẹni pé ìgbà tíyàn bá fọwọ́ ra ẹ̀kẹ́ bí òsè bàlùwàlà jẹ́ ni pé apá kan nínú oríkèé ara rẹ ló lura wọn. ń sọ nípa pálùwà lábàjẹ́ pẹ̀lú pé ẹ̀fọ́ kankan ọmọkùnrin ìdá kánà dìgírì ha ìlé ni o tí ọba ti gàdá ń bẹ̀ ìyẹn òkò nǹkan kan ó fi ìmídìí yìí kan eléyìí ni ń sọ nípa o bàtí àti kòtò ọba àfọ ọba gbé káàkiri nákàlì tí ńlá ń sọ ń bí o. arákùnrin abèrè pípọ̀ tí ìbá fọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ tí ò sí gàgà lọ́wọ́ ń kọ́ ànábì ní ara rẹ̀ ló lura wọn. ṣùgbọ́n ní àdìsí mi òjíṣẹ́ náà bá sọ yanya pé mọ́nmẹ́sà dákàrọ̀ ò fàlìyàtọ̀ wá dọ́ ẹ ń bá fọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ ó yà lọ ṣe àlùwàlà. àdìsí méjèèjì gbígbà pé ó fẹ́ takora wọn wọn ò takora wọn. àlàó àdìsí kìíní igbó ní anábì sọ nípa rẹ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì níbo ló náà wáyé àwọn apàdà rí pé àdìsí alákọ̀ọ́kọ́ òun ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ kí àdìsí ẹlẹ́ẹ̀kejì ò tó wáyé tó ń jámọ̀ wípé ìdájọ́ àdìsí àkọ́kọ́ mọ̀nsóhò ìdájọ́ ń ti parẹ́ wà náà ṣèkòláwó hadith mamman sadakarahu faliyatawa lọ lọ́pàá ìdájọ́ rẹ̀ yẹn ni pé wọ́n mẹ́sìlẹ̀ fàrùjì àti fífọ́ kan abẹ́ wọ́tẹ̀kílì mẹ́yìtì àti kéyìn ọwọ́ ẹ̀ fún òkú àyìn àwọn àfa àtẹ́sọ pé kìí ṣe dandan kò sí náà àwọn nǹkan tí máa ń ba àlùwàlà jẹ́ ṣùgbọ́n yustahabu láwùlíwòdò ẹ̀ ń bá ṣe àlùwàlà wọ́n fẹ́ kó náà wẹ̀ ni kìí ṣe nígbà tí yàn ti á wẹ̀ àlùwàlà ó ti bàjẹ́ ṣùgbọ́n níbí bàbá sọ pé wọ́tẹ̀kílì mẹ́yìtì yẹn ni pé wíwú ẹ̀fọ́ kù a máa fa kí àlùwàlá kó bàjẹ́ lẹ́yìn tí jẹ́ kálùwàlá ó bàjẹ́ àrídàtù oníkéyìn òkóòmà kíkóòmà ni pé ó ti ń ṣe islam ọba lóun ṣe islam mọ́ ọdúnlá tó ti ẹ̀fọ́ àlùwàlá tán wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú ń payé ha joseph adolo school ni ó ti kọ́lé méjì rachel adolo school ni òun náà ti kọ́lé mẹ́ta ọkọ̀ lámẹ́ni lóun ní fi islam yóò ti ẹ̀yìn yẹn mọ́ ọjà rí bí a ti ń ṣe islam ń ga kí lèèyàn ti ẹ̀rí mbẹ́ aa o ti kó mẹ́nu o. àbílẹ̀yìn tó sàlùwà látà kàṣí kò fi wujudi Allah subhanahu wa ta'ala ìfọlọ́n sì ń bẹ báyìí o rò pọ́blọ́ ń bẹ o eléyìí náà máa báyìí lálùwà àjà jẹ́ o. yẹn ni pé sábà nípa àrídà islam yẹn ni pé àrùjọ́n ilal kufri imma bil qawl aw bil fa'li aw bil i'tiqad kíkó náà ó lè wáyé láti di gbólóhùn ẹnu ó lè wáyé láti di ìṣe ó lè wáyé láti di àdìọ́kàn tí ọ̀dà ó sì lè wáyé láti pàṣẹ pé yẹn ṣe iyèméjì tó o gbọ́ ọ̀nà tó bá wá gbà wá ń bẹ́ẹ̀ àjẹpẹ́ àlùwà lẹ́yìn ó ti bàjẹ́ nù o. bàbá wa fi kún wípé wàyí àtọ́ ẹ̀dẹ́tò làwọn máa là kò là kìí sàlùwà lánìkan ní kíkó màmá bàjẹ́ gbogbo iṣẹ́ ẹni tíyàn gbélé ayé ṣe pátá bíyàn bá ti kọ́ máa yí máa bàa jẹ́ ni làyín àṣírọ́kítà làyà àbàtàn náà àmàlùkà wọ́n lọ́tàkù nánà nínú al-khasirin anábìlélọ́n bá wù. bùtọ́ ọba lọ sọ́bọ́ ní gbogbo sọ́ọ̀rọ̀ ìbá bàjẹ́ àwọn àfáà ní anábìlélọ́n dojú kọ́ ń tòótọ́ ó sì mọ̀ pàánà bí wọn ò lè sẹ́bọ́ ṣùgbọ́n wà á lẹ́yìn tó lọ́wọ́ bá tó sọ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábí ọlọ́run tó kà wọ́n tán nítorí wàá fi parí ẹ̀ ni pé walaw ashraku làhábìtàn àni màkánu ya'malu ní bá lọ sẹ́bọ́ ní ah, gbogbo tí a ṣe lásán níṣẹ́ pátá gbogbo ẹ̀ ní ìbá bàjẹ́ ìyẹn ni pé wàá yà tó ìgbésẹ̀ àmàlà kùlà kíkó mà á máa jẹ́ kí gbogbo iṣẹ́ rẹ̀ tíyàn ṣe pátápátá á máa jẹ́ kí kó bàjẹ́ afọwọ́fẹ́ mẹ́rin wá lórí àwọn nǹkan tí wọ́n kà fún wa pé ó máa ń jẹ́ kí àlùwàlá kó bàjẹ́ wọ́n á mẹ́rin wá pé liqawlihi ta'ala aw jaa ahadun minkum minal gha'iti aw lamassumun nisaa abẹ́nìkan nù yín ó sọ ti ibi tó ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ bẹ́ni yẹni pé àlùgha'iti kígbe ọjáde lára èèyàn àbí tọ̀ dára tí máa ń jẹ́ kí àlùwàlá kó bàjẹ́ lára ẹni ọwà. àwọn àfa wa sọ pé àwọn àfa nínú ọ̀rọ̀ míì wọ́n ní hàdà nọ́sán alàlọ́gọ́ ìpì wọ̀gọ́ ìròhó màkìsàn àlẹ́ ìgbẹ́ nìkan lọ́lọ́ ń dákọ nínú àyà wọn ṣùgbọ́n àwọn nǹkan míì tó lè lájẹ́ ní àwọn nǹkan tí máa ń gba ara méjèèjì tí máa ń gba bẹ̀ẹ́ jáde wọ́n ṣe kìyàsí ẹ̀ lórí ni yẹn pé ìdájọ́ ti ń fún ìgbẹ́ òní ìtọ̀ àtàwọn nǹkan míì náà léyìí tí máa ń jáde láti ibi ọ̀nà méjèèjì láti máa ń jáde níbi ọ̀nà méjèèjì ẹlòmíì dípò kọ́ yàgbẹ́ ó lè máa ya ìdin nígbẹ́ sọlẹ́yìn náà sọ̀bùdìlẹ̀ pé ìdin kọ́ ni máa dá léka náà lára àwọn nǹkan tó ṣe wípé ìmọ̀ ń bàlù àlàjẹ́ nítorí ọ̀nà ibi tó gbà jáde. ìbéèrè wa ni wípé títọ̀ ọ̀bà jáde láti ibi tó ti yẹ kọ́ jáde àbí àtọ̀ kò jáde níbi tó ti yẹ kó jáde bóyá spinal cord èèyàn ọkàn lápèjúwe sòkò àjọ láǹfààní kó débi tó ti yẹ kó gbà jáde tí fi ń jáde tó bá ti lè jáde báyìí náà àlùwàlá èèyàn ti já kódà ìwẹ̀ gan ti já ó bùkátà sí kéèyàn wọ ìwẹ̀ mi ìtọ̀ dípò kó jáde láti bí ọmọ nǹkan ọmọkùnrin tàbí nǹkan ọmọbìnrin tí máa ń gbà jáde bíyàn lágbára láti fi bẹun kọ̀ jáde máa wọ́n á bùkátà sí kan ṣiṣẹ́ abẹ kan páìpù rọ́bà kan síyàn lára bó o gbàtọ́ bá ti ilé tọ̀títọ̀ bá ti jáde ìtọ̀ náà nù o àlùwà lẹ́yìn o ti bàjẹ́ èyí ó ṣe àlùwà lámì. àfi tíyàn bá jẹ́ mọ́ndé sálàtìlì bọ́ọ̀lù àfẹ́ntọ́ bá ti wí pé àtọ̀sí ọ̀ndàlámù ìtọ̀ tẹ ìmú ọ lọ́wọ́ gbogbo ìgbà pátá sẹ́rẹ́ sẹ́rẹ́ sín sín sín sín sín nìkan sáà ọlọ́run tàbí ọmọ tí ọ̀dà mi ìṣe á ìdájọ́ mùsàádọ̀ níbẹ̀ fúnra ẹni bá nìyà mùsàádọ̀ lẹ́nu tó ṣe wípé ìmọ́wọ́ dání ọdún àwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ ẹni tí ọjọ́ ṣe nǹkan oṣù ẹni tí ń tí ọjọ́ ọjọ́ ọjọ́ tí bá máa lò tí bá fi ṣe nǹkan oṣù ó ní òfin ní kírun lẹ́yìn báyìí ọlọ sàlàyé yóò máa kírun lọ. ṣé bàbá ti ṣe nǹkan oṣù kankan rí sàdé pé yóò gbé lórí wípé èyí tó pọ̀ jù ní tóbi máa fi ń ṣe nǹkan oṣù ìmọ̀ ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje sọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje ni òfin ní kírun lẹ́yìn náà yọ wẹ̀ bàbá ti àwẹ̀ àáfàá rẹ̀ ọ́ láǹfààní láti máa súnmọ́ ṣùgbọ́n kó nǹkan míì ẹ̀jẹ̀ mẹta ni máa ń obìnrin ẹ̀jẹ̀ olóṣooṣù ẹ̀jẹ̀ obi àti ẹ̀jẹ̀ awọ ọ̀dà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà òun ò ní nǹkan kan ṣe tàbí ọmọ kírun ó sì máa gba àwẹ̀ àfa rẹ̀ ó obi àfa gbọ́dọ̀ tí ó fi pátápátá kódà tí ó bẹ́ẹ̀ náà ni olóṣooṣù àfọ̀ èèwọ̀ sì ni kó gbààwẹ̀ èèwọ̀ tún ni kọkọ rẹ̀ ọ́ kọ́ ọ lẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá wá kọ́ tí wọ́n kà á gẹ́gẹ́ bí ikọ̀ àkọ́kọ́ àbí wò ní kà á ẹnu àwọn àfọ́ọ̀kù lé lórí níta bá ni wípé ẹ̀rí lórí àwọn nàwa kéde lòdò àwọn tó lè bani ètò àfa ni àwùjá àdùnmí ń mi abẹ́nìkan nu yín ó tiẹ̀ dé láti ibi tó ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ ẹni pé ìgbọ̀nsẹ̀ ṣíṣe rántí máa ń bani lálùwàlá jẹ́ ni àwòlá mọ̀sánmù nìfà sọlámọ́sán níbẹ̀ àwọn òfin ní ìtumọ̀ jìmá ìtumọ̀ táwọn fún ni wípé kéèyàn fọwọ́ kan obìnrin ìdàkánì bìṣáwà sáyẹ́kú pẹ̀lú àdùnní. tọ́yì lórí ìsọ̀wádìí làákìlì bàbá òun ṣùgbọ́n ẹ̀rí pé tiriyan tátàrí là téèyàn bá yẹ lẹ́yìn téèyàn bá ṣe àlùwàlá tán ẹ̀rí lórí pé àlùwàlá bàjẹ́ ìjìmáhùn àwọn àfáà ni afẹnukọ àwọn àfáà ńlẹ̀ rí lórí eléyàn. lori àwọn ntànà tí àfáà wa tí wọ́n mú wá akílù láhàmì jíjẹ ẹran iná ń bàlùwàlá jẹ́ kí wọ́n á lè rí rẹ̀ bàbá sallallahu anatawadau min luhum li ibili fakọ́lá nam rọwáwù mùsùlùmí. ó ń béèrè kan wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́n ó nílò òjíṣẹ́ lọ́n tá a bá jẹ ẹran àgùntàn ǹjẹ́ á ṣe àlùwàlà bí ànábì nílà ẹni pé kéèyàn ọjọ́ ẹran àgùntàn kọ̀ọ̀bà àlùwàlà jẹ́nu. ó tún wá béèrè wípé anatawadau min luhum li ibili tá a bá jẹ ẹran ràkúnmí ńkọ́ ǹjẹ́ á ṣe àlùwàlà àbá àní ṣe fakọ́lá nam ànábì níbẹ̀ ni ó ṣe àlùwàlá eléyìí náà jẹ́ àmọ̀ wípé fẹ́ràn tí máa ń ba àlùwàlá jẹ́ oníkéèyàn jẹ ẹran ràkúnmí. wàkọ́lá tó lè kọ́ fẹ́yìn ìbátan ní sọ nípa ìbọ̀ṣẹ̀ méjèèjì tí wọ́n ṣe láti bi awọ ó sọ pé wàláàkí mi ń gọ́ ìtìn wà báwọlé ní wà náwó mi rọwá ònàṣà iyì wà tìrìmìdì yẹn ni pé ní tí ó kéèyàn fọ́ pa ìgbọ̀nsẹ̀ lẹ́yìn tí yàn ti ṣe àlùwàlá tí yàn ò fọwọ́ pa oníkéyìn ọ yàgbẹ́ tàbí kéyìn ọ tọ̀ tàbí kéyìn ọ sùn eléyìí náà jẹ́ àmọ̀ wípé kullu min al-bayt wal-bawli wan-nawmi naqidun min nawaqid al-wudu láti máa ń ba àlùwàlá jẹ́ ńlọ́wà àdìsí yìí bàbá wa Nasa'i àti Tirmidhi àwọn ní àgbà wa wọ́n yìí sọ pé àdìsí hadith lálàáfà tá a lè fi ṣe ẹ̀rí ni ẹ̀rí mi lórí al-kharij min as-sabilayn lórí ti ń jáde láti di ìsàlẹ̀ ara méjèèjì yálà láti wájú àbí lẹ́yìn lára àwọn ẹ̀rí táwọn àfáà ti ń mú wá ni pé hadith náà muslim ti ọgbà wá tó jìṣẹ́ náà bá sọ pé la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda ẹ ń bá tọ̀ àbóṣegá àbóṣègbọ̀nsẹ̀ ọlọ́run ò ní tẹ́wọ́ gba ẹ̀rún rẹ o títí tí yóò fi ṣe àlùwàlá eléyìí náà jẹ́ àmà wípé al-kharij min as-sabilayn min nawaqid al-wudu babu ma yujibu al-ghusl subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹjẹ́ ká sọ pé jazakumullahu khairan abẹ́lẹ́ wọn balẹ̀ kíọ́lá kíọ́lá kan kí ó bá san àwọn ustaz wa ní ẹ̀san olóore eléyìí tí wọ́n tún sàlàyé fún wa ní dédé àsìkò yìí náà kíọ́lá kọ́lá kan kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ní àkọ́kọ́ síwájú kí á tó máa ka ìbéèrè ẹ dákun ẹ kí a gbọ́nwọ́ sí fisabilillahi wa ká fi dá sí tọ́lọ́run eléyìí tó jẹ́ pé àwọn owó tí à rí yìí náà òlàfin láǹfààní láti fi ra epo sínú jẹnẹrétọ̀ bábà sí tó ń gbàgbé ní ìjẹjọ a sọ fún wa pé a níìdì àwọn a níìdì àwọn ìnáwó pẹ́pẹ̀pẹ́ kan ní àyè tá a wà yìí tá a bá wo àwọn fáànù kọ̀ọ̀kan òṣìṣẹ́ a níìdì àtúnṣe rẹ̀ àwọn gbòǹgbò alá níìdì spíkà kan nínú ilé náà bákan náà sì níìdì àwọn iná torí tó bá kùn ní àwọn àsìkò míì kí ọlọ́run kí ọba ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun wọ́n ti ń gbé kínní fífẹ́bílẹ̀ náà lọ ẹ jẹ́ kí á dá sí ti ọlọ́run ọlọ́run ọba yóò bá wa náà gbọ́ bùkátà ẹnì kọ̀ọ̀kan wa. ní báyìí a máa ta wà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan tí àwọn wọ́n bá wa dán rẹ̀. ìbéèrè àkọ́kọ́ ẹni béèrè yìí pé ẹni bá fẹ́ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ìwé jimá ó bẹ̀rẹ̀ látìgbà tí alfajiru tí tó bá ti là àti láǹfààní láti wẹ ìwé jimá bíyàn bá wá ṣeré kọ̀yìnsájà pẹ̀lú ẹlẹ́hàá rẹ̀ tó ọ láǹfààní láti wẹ̀ yẹn lè postpone wẹ̀ ìgbà tí alfajiru tó bá là. so lásìkò náà ìyẹn lè fi àníyàn méjì àníyàn ìwẹ̀ ọ̀ranyàn àti ìwẹ̀ jimá ìyẹn fi wẹ̀ ìwé ẹyọ kan so ìyẹn ni pé ìgbà tá a máa ń wẹ̀wẹ̀ jimá kó tó di lọ sí jimá ni bí àbá ti á lọ jimá tó dé ó ti ẹ̀ sáyànù èèyàn wẹ̀wẹ̀ ẹjọ́ náà àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe lóòjọ́ oníkáwẹ̀wẹ̀ ẹ̀ lámà Kùránì ká dáadáa wọ́n asalaatu tó pọ̀ kéèyàn ṣe fanabi wa muhammad sallallahu alayhi wa sallam lára àwọn kàtí so àsìkò ìsìjábà ń bẹ láàrin ọjọ́ jimá lára àti àfẹ́ká ṣe ń jọ̀nà ọlọ́run balẹ̀ sí wa. assalamu alaykum wọ́n tún béèrè wípé báwo ni a ṣe máa ń wẹ òkú nínú islam. wẹ òkú. báwa gangan ṣe máa ń wẹ̀ sábà fẹ́ wẹ̀ ìrànwọ́n ẹ̀yàn bẹ́ẹ̀ láti wẹ̀ fókù. yàtọ̀ sí kàǹbẹ́ǹbẹ̀ ni wípé sábà fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yàn fúnra wa fúnra wa látàbà yàtọ̀ àkọ́kọ́ òkú ní ìsìn kò lè gbé àbàtàbà ni. ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé sábà fẹ́ wẹ̀ fúnra wa á yọ ẹnu á ti mọ́dúnmọ́dọ̀ bákan náà á fi mú ṣùgbọ́n òkú èyí yọ ní fòkù èyí sì fi mọ́ fún un. tẹ́ ẹ bí lè da omi sí ní lẹ́nu báyìí tọ́ bí lè kóná ẹ ti da iṣẹ́ lẹ́nu ntí ọ̀jáde ọkàn yín ò ní gbé torí pé kò sí ti ń kọ̀ǹtró àwọn nǹkan mọ́ lára ìgbẹ́ lè jáde ìtọ́ lè jáde ọba tí ẹ̀ níta ó ti ẹ̀ nàbí ìgbẹ́ nǹkan nǹkan oríṣiríṣi ó lè ti bẹ̀ jáde ló fi jẹ́ pé bí kì í sọ pé tábà fẹ́ wẹ̀ fún òkú ìkíní èyí ewé ẹ̀fọ́ mùsùlùmí ní gbangba lábẹ́ òrùlé ibẹ̀ láti wẹ̀ fún mùsùlùmí ẹni okú mùsùlùmí tá a bá ń wẹ̀ fún kí n táwọn èèyàn wà á péjọ síbẹ̀ ẹni tí ó wẹ̀ fókù àti èèyàn kan sí méjì tí wọ́n ràn lọ́wọ́ ìgbà míì bí àwọn tí ó kún lọ́wọ́ wọn lè jẹ́ mẹ́ta o bá a ṣe dùn láṣẹ máa yìí ẹni tí ò ní wéètì kò tó kún gbọ̀dọ̀ kú táyé máa ń ní wéètì o so wọ́n lè jẹ́ èèyàn kan méjì mẹ́ta sùlẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí wàá péjọ lóríṣiríṣi wọn ọ̀fẹ́ tábà wá wẹ̀ fókù ìwọ́tọ̀ ń wẹ̀ fún gángan ò gbọ́dọ̀ wẹ̀ ìhòòhò ara rẹ̀ ẹni tí ń wẹ̀ fókù kò gbọ́dọ̀ wẹ̀ kò gbọ́dọ̀ yẹjú wo ìwà ara rẹ̀ bó láti wá wẹ̀ fún sèǹpá ọ̀kọ́ bọ́ sọ́lẹ̀ fún ká tó bọ́ aṣọ fún á fi aṣọ kan lé e lára báyìí sùn yọ ẹ̀wù lọ́rùn ṣòkòtò ayọ̀ lọ́rùn. aṣọ ń bó ṣe wà náà ni yóò ṣe wà ìgbà bá fẹ́ tábà fún sẹ́yìn fáwọn náà ọkọ̀ tábà tọ́ba fẹ́ tábà fún kí tipa wà sí aṣọ ń lókè ara ń tó láti abẹ́ ẹnìkan wọn bá ní bami sí látàbẹ́ a fi bí ìbọ̀wọ́ a fi sọ́wọ́ a máa fi ta a máa fi bá fọ abẹ́ rẹ̀ àti tábà tán náà tábà fún tán. ìbọ̀wọ́ tá a fi sọ́wọ́ tá a fi tábà nǹkan láàtún padà lo ààyè òǹkú lọ́wọ́ ààyè òǹkú lọ́wọ́ fi ìbọ̀wọ́ mi a fi sọ́wọ́ ká tó lo ìbọ̀wọ́ mi sọ́wọ́ ọwọ́ rẹ̀ méjèèjì á pọ̀ pàbá yìí a fi bá wẹ ọwọ́ tẹ̀m̀pá náà máa ń ṣe kó di pé wẹ̀ ṣe fóònù náà ọwọ́ so pọ̀ bá wẹ̀ a bá wẹ̀

bígbà tá a bá gbé jókòó a wà gbé ọwọ́ lé níkùn báyìí a bá fi wọ́ inú bóyá ìgbẹ́ lọ́fẹ́ jáde ni bóyá tọ̀ ni yóò fi láǹfààní àti jáde ká tó wá ṣe àlùwàlá fún ká tó tábà fún ká tó ṣe àlùwàlá ká má ṣe àlùwàlá tán orí rẹ̀ a bá wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta táìpé obìnrin tó di irun sórí ni a bá tú irun nígbà tá a bá wẹ̀ tán a wà bá kọ́ sí mẹ́ta ẹyọ kan wájú méjì lẹ́yìn a wà kó lọ sẹ́yìn báyìí. nítorí pé so sọtọ́ ẹ pé ìkànnà ọkùnrin àbí mọ́ rẹ̀ ó gùn kọjá bó ṣe yẹ àwòrán gidi ẹ̀jẹ̀ gbogbo ń tá a géèmù náà bàbá ṣe ń tan ibẹ̀ náà láàbì ṣó nìkan wà á sọ pé òun fẹ́ lò òun yé lò <laughs> so lẹ́yìn rẹ̀ àwọ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àjòkó mi ó dé sàlẹ̀sàlẹ̀ ẹrun bíi tiwa fa irun obìnrin akàlìtún rẹ nígbà bá sì si tán àbá kó sí mẹ́ta ìkan méjì lẹ́yìn nígbà tá a bá tẹ̀lé yẹn tán apá ọ̀tún àbá wẹ ìhà ọ̀tún níbi iwájú báyìí apá òsì náà ìhà iwájú báyìí náà òkè kálíbà láǹfààní láti ibi nígbà wàá bàbá tún sí eléyìí náà láti lè bá ìyókù náà àáfọ̀débẹ̀ láyìn àáfọ̀débẹ̀ báwọn ó kéré yányá à ń láti wẹ̀ fókù lẹ́ẹ̀mẹ́ta tàbá wẹ̀lẹ́ rẹ̀ tàbá rí pé ọ̀ma aliwẹ̀lẹ́ márùn ẹ̀ márùn tí ọ̀bà má aliwẹ̀lẹ́ méje ẹ̀ méje tí ọ̀bà má aliwẹ̀lẹ́ mẹ́sàn àwọn tí wọ́n wẹ̀ fún ọmọ anabi yẹn Zainab so wọ́n wẹ̀ fún anabi wọn fún ẹ ní ìtọ́nisọ́nà pàdé làásì wẹ̀ ó ní na sàlásán aw khamsan aw akthara in ra'aytunna dhalik ànábì ní ẹwẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá rí i pé ó bùkátà sí kẹwẹ́ jù bá ń lọ ní pàtàkì tí lóòkù tó bá ṣàìsàn pọ̀ tó bá ṣàárẹ̀ pọ̀ kò tó kú sọ́ra rẹ̀ máa sábà dọ̀tí kọ́lọ́nkó sànù wa mọ́ fi ara ewé sídìr wọn fẹ́ ká fi síbi omi tá a fi wẹ̀ níbi ìwé àkọ́kọ́ ìwé táàbà wá wẹ̀ fún káyìn bẹ́ẹ̀lẹ̀ kẹta ni bẹ́ẹ̀lẹ̀ karùn ni bẹ́ẹ̀lẹ̀ keje ni wọ́n fi káfúrà síbi omi o sídìr yóò jẹ́ kára rẹ̀ kó kó gbára mú dáadáa káfúrà tí a káfúrà tí a fi sára káfúrà yìí tá a máa fi ń sàgbóni òkè sí káfúrà tí a máa fi sínú aṣọ o so káfúrà yìí tá a máa ń sàgbóni gbó mẹ́rin tó ń láàrùn sínú omi iṣẹ́ tó náà ṣe ni wípé yóò máa lé àwọn kòkòrò oríṣiríṣi yóò máa lé jìnnà sí lókùngbà tí òórùn káfọ́ra ń bá sì ń bẹ lára rẹ̀ ìka ò ní jẹ́ nǹkan kan ò ní ṣe tí wọ́n máa jìnnà sí ni. sọ́jọ́ ṣókí ń pa bá a ṣe wẹ̀ fún òkú tàbá wẹ̀ fún tán àwọn àbá bẹ àbí tọ́wẹ́lì àìmú omi ara rẹ̀ ṣùgbọ́n ṣe jẹ́ nǹkan tó ti pa àfàṣọ sí lára. ahsan allah ilaykum ẹni béèrè béèrè pé tí ẹnìkan bá ṣe sábàbí tí yẹn fi dá ọ̀ràn kan tí ẹni tí ó dáràn ni ó jìyà rẹ̀ ní abẹ́ tó ṣe sábàbí rẹ̀. ẹ̀ ń bá ṣe sábàbí tí yẹn fi dá ọ̀ràn bóyá àǹtọ̀díkìlì ìkìrọ̀ ìkẹ́rà ò ní kí wọ́n jẹ́ èèyàn ń pa nǹkan èèyàn ò fẹ́ ṣe ni à dandan ó ṣe ni ìwọ ọ báwẹ̀ àlọ́ ò ní báwẹ̀ ó sì kó lẹ́sẹ̀ méjèèjì ó di ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó dẹ́wọ́ rẹ̀ méjèèjì ó sì máa máa wo fún oúnjẹ sí lẹ́nu irú ẹni báwọn àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ṣùgbọ́n kò ní ìtanràn kankan tí ó ṣe kò sì ní gbẹ̀sẹ̀ nítorí wípé àbí ẹni tí a fọ́ọ̀sì rẹ̀ lórí pé yóò báyàwó rẹ̀ láṣepọ̀ ó sì rẹ̀ pé ẹnu lórí eléyìí torí pé àtàrà ọba gbé èèyàn ò ní lè láǹfààní láti ṣe ń ta wí sọ́ra rí ó gbé èmi ò fi láǹfààní láti ṣe tára rẹ̀ ti bí ó ti wú ọ náà nù ṣùgbọ́n láti bẹ ìtura ò lónìí àwa <laughs> abẹ́ ìtì ẹ̀kọ́ wọ́n jẹ́ èèyàn pa wípé ọ̀ya ìyìnbọn kọ́ ọ̀pẹ́ ni tó o bá ti pa àwọn ọ̀pá ọ sọ́nù èyí tó dáa jù ní wípé mọ̀wùlẹ̀ pa ẹni ẹlẹ́ni nígbà jẹ́ pé mùsùlùmí ni ní kí wọ́n fẹ́ kan pa ìwọ dípò rẹ̀ sọ̀rọ̀ tó bá wá jẹ́ èèyàn pátíyàn fi wà tí ọ̀dà ẹni tó wà tí ọ̀dà látàrí pé nìkan ló jẹ́ ń pa ẹni tó jẹ́ ń pa lọ́lẹ́sẹ̀ rẹ̀ kìí sóun lọ́lẹ́sẹ̀ nínú hadith inna Allaha tajawaza an ummati anil khata'i wan nisyani wa mastaqaluhu alayhi àwọn nǹkan mẹ́ta kan lẹ́sẹ̀ ọlọ́wọ́n bò wò ní fi bí àwọn ìjọ mi kò ní fìyà jẹ wọn lórí ẹ̀ ntí yẹn bá ṣe khata'an ó ṣe òṣìṣẹ́ àbí gbàgbé lọ́fà àbí ń ṣe jẹ́ ń pa láti ṣe so níbẹ̀ ẹni tó jẹ́ ń pa ń lọ lẹ́sẹ̀ kìí ṣe ń tó ṣe kí nínú ní ẹsẹ̀ wallahu a'lam. assalamu alaykum ẹni béèrè béèrè pé ẹjọ wẹni tí ó bá mú ìtọ̀ ràkúnmí tí kò bá lùwàlà jẹ́. gbogbo àwọn bàyí mọ́tòlá ní àmì pátápátá bàyí mọ́tòlá ní àmì làwọn ẹran ọ̀sìn ètí sẹ̀rí àfún aláǹfààní láti jẹ. ràkúnmí ni màálù ni àgùtà ni nìṣòro ni sàmúlẹ̀ yìí ni bàyí mọ́tòlá àníhàm akọ rẹ̀ àbí abo rẹ̀ tíyàn bá mọ ìtọ́ rẹ̀ àlùhàlẹ́yìn ọ̀bàjẹ́ òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam bàtàwọn yàn kàtí adé màdínà tí wọ́n dá màdínà tí ọba wọn lára mu wọn lọ bá nàbí ànábì wa ní kí wọ́n mú a lọ síbi agbo ibi tí a ń kó ràkúnmí zaka ibi tí a ń kó sí kí wọ́n mú a lọ síbẹ̀ kí wọ́n mú nínú tọ̀ ràkúnmí kí wọ́n sì mú nínú wàrà rẹ̀ pẹ̀lú ògbọ́lọ́hún ọgbàdùn wọ́n lọ bẹ̀ ń tòótọ́ wọ́n mú pẹ̀lú pẹ̀lú ìgbà tí a mú tán ẹni tí a fi pa nípa kópa wọ́n lé wọ́n fi èso gbóná wọ́n lé tìró òfun wọ́n sá pa wọ́n gbé wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn náà ni wọ́n dáa. Rakumi yẹn lọ níta fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ànábì pa wọn láti kan lọ mu ìtọ̀ ràkúnmí so ìtọ̀ rakumi àti ìtọ̀ màálù so wọn máa fi ṣe àgbo ilẹ̀ tútù ní pàtàkì lọ ìgbọ́ ìtọ̀ màálù àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọn fi ń ṣe àgbo ilẹ̀ tútù ṣùgbọ́n àwọn àwọn brothers in Islam ti ń ṣe Islamic material ti ń sìn àwọn tó ti láwọn ọgbọ́n mi tí a tún ń dá sí débi wípé wọ́n tún fi ń ṣe ọrọ̀ ajé so kò sí tó burú láti mú ìtọ̀ ràkúnmí àbí tọ̀ màálù pẹ̀lú májèmú kọjá pé lára àwọn ẹranko tí wọ́n yọ̀ǹda fún wa láti jẹ ìtọ̀ rẹ̀ kìí ṣe ẹ̀gbin. assalamu alaikum ẹni béèrè béèrè pé obìnrin tí oyún bàjẹ́ ní ara rẹ̀ irú ẹ̀ wo ni yó wẹ̀. obìnrin tí oyún bá bàjẹ́ ní ara rẹ̀ tó bá jẹ́ pé ọmọ ń bá ti pé lẹ́dàá àbàtì ráwọn nǹkan kan tí ń tọ́ka sí pé ó ti ń di ọmọ bọ̀ lára rẹ̀ ṣùgbọ́njẹ̀ bá dá ẹ̀jẹ̀ obi ìwẹ̀ ẹ̀jẹ̀ obi òníyẹ̀wẹ̀ ìwẹ̀ ẹ̀jẹ̀ obi òníyẹ̀wẹ̀ yẹn nígbà tí díẹ̀ bá mú ọwọ́ dúró àtẹ̀jẹ̀ obi àtẹ̀jẹ̀ oṣù àtẹ̀jẹ̀ olóṣooṣù àti ọ̀ranyàn àti jimá àti ọdún bákan náà làá ti àníyàn nìkan ló ni yóò ṣe òun láàrin gbogbo rẹ̀. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ẹni tí ó wọ ìbọ̀sẹ̀ méjì soft àti su ṣé méjèèjì náà ni yóò fi kírun tó bá fẹ́ kírun. mo ti sọ pé ṣù kò sí náà nǹkan tá a lè fọwọ́ pa o a lè fi kírun pẹ̀lú májẹ̀mú kárí wípé bàtà ọmọ kò sẹ́gbìn bẹ̀ tá discover wípé ìgbẹ́ ń bẹ́ńbẹ́ ìgbéyàn lápéjúwe tí yẹn bá ti fi ra ilẹ̀ báyìí pẹ̀lú ògùn ọlọ́run ti di ntọ́ mọ́nù tí yẹn bá ti fi ra lẹ̀ ìyẹn bá àti máa gbóòórùn ìgbẹ́ ń bẹ́ ó ti di ntọ́ mọ́nù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí lásìkò tí a wà yìí wọ́n fẹ́ẹ́ bà ládẹ́yìn pé wọ́n ti á gọ̀ òsì àfẹnù ọ̀rá báyìí síbi tó ẹ̀kọ́ ọ̀bọ̀ bàtà wọ̀nyí pẹ̀lú àwọn rọ́ọ̀gì àtàwọn táìsì tí tí bẹ́ẹ̀ nu mọ́sálásí sòwáyé ńlá ìyẹn lè bọ̀ bàtà wọ inú mọ́sálásí kódà láti fi kírun àwọn ọmọ jàbàtà ọlọ́run tó padà ti dáyà wọn àdéhìtì kan máa ń sì í tú báde ti ń sẹ wá ni pé ànábì a máa bọ bàtà kírun nígbà míì ìgbà míì a sì máa yọ bàtà kúrò lẹ́sẹ̀ kírun àwọn wàá sódì wípé gbogbo ògbà pátá pé ànábì ọ̀yọ́ bàtà lẹ́sẹ̀ rí àgbà tí mọ́lákò jìbìrì tó pè lákèésí sí ní lórí ìrùn ni à bẹ́ẹ̀ ń kọ́là dí sí ń ṣe lọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ rí ńlẹ́ o. asana lẹ́lẹ́kùn elébèrè béèrè pé bí a ṣe ń wọ àyè yìí tó jẹ́ mọ́sálásí ní ẹ̀yìn àṣù yìí àwọn kan wọlé wọ́n yàn náfìlà wọ́n tó jókòó táàsì ní pé ká má yàn náfìlà lẹ́yìn àlásìkò sí náfìlà táwọn yàn lásìkò yìí ǹjẹ́ wọlé àbí ọ̀ wọlé. àlèyàn náfìlà lẹ́yìn asiri ní tábà fẹ́ wọnú mọ́sálásí ni o ọ̀rọ̀ méjì làwọn àfa àsọ̀ǹbẹ̀ lọ́dọ̀ ìmáàmù ṣàfihàn kọ́lọ̀ǹkọ́ba ní kẹwọn àwọn onígbọ̀ jẹ́ pé ìrun náfìlà tá a fẹ́ yàn dáàtò sábàbù ni ó ní okùnfà ó ní sábàbí tó kò sí ní tó burú láti ṣe náfìlà so níbàámu sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́n tó sọ pé idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yarka rak'atayn ẹ̀ ń bá wọnú mọ́ṣáláṣí nù yín kọ́mọ̀tì ìjókòó tí ó fi ṣe náfìlà rákà méjì àṣẹnu. so ìbá àwọn ajẹ́ pé lásìkò náà yù ń lọ bọ́ sí ń gbòó ti ní sábàbí kan tó bí ìyẹn láǹfààní láti ṣe mo lọ́dọ̀ àwọn afá yòókù wọ́n ní ọ̀lẹ́ tuntun ní ìtọ́sẹ̀ wọn jùlọ ni pé aláǹfààní láti ṣe náfìlà ìbá àtìlẹ́yìn asúrì pẹ̀lú mẹ́tẹ̀mú kọjá pé àṣẹ ń bọ̀ àtẹ̀fẹ̀ jókòó ni o títí pé òtútù àwọn amáfíláṣí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn asúrì òtún wáyé lọ́fẹ́ ṣe náfìlà eléyìn ọ̀lẹ́ tọ̀. sọ̀rọ̀ kan bẹ táwọn èèyàn kan tí wọ́n á sì gbọ́ yé tí ànábì máa ń ṣe náfìlà lẹ́yìn asúrì kò sí ní tó burúkú ra nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣà tó ṣe ànábì nìkan ló láǹfààní láti ṣe yàtọ̀ sálẹ̀ ọmọ rẹ̀ lára ẹ̀ lọ́wọ́ ànábì ní ìpìlẹ̀ ẹ̀yàn náà fìlà lẹ́yìn asiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ń jọ kan bóyá àwọn àlejò kan ní awọ àbí tẹ́ ń yanjú àlámọ̀rí kan lẹ́yìn zuri ni a ti bẹ̀rẹ̀ ó wá di lọ́wọ́ kò jẹ́ ọ láǹfààní láti ṣe náà fìlà tó yẹ asiri náà fìlà ńlá náà bí wá dá padà lẹ́yìn ìgbà asiri tán mọ̀mọ́ ayíṣà radiyallahu anha wọ́n tàn níbi bàtí lè ṣe ìjọsìn kan báyìí kèé tú wọ́n bẹ̀ mọ́ sọlá ti lè ṣe ìjọsìn kan báyìí fọlọ́n kèé tú wọ́n bẹ̀ mọ́ ìdí nítorí jẹ́ pé lẹ́yìn asiri láti gbà yẹn àdébí mẹ́ńtì náà fìlà tó kò káwá sínú sọlọ́n sànà. assalamu alaikum ẹni bèrè bèrè pé ẹni tí ó sùn nígbà tí ó fi jí ọba àtọ̀ ní ara rẹ̀ sí yọ́wọ́ ìwé jánẹ́bà ni àbí yọ́kàn fọ ara rẹ̀ lásán. méjèèjì náà ni yóò ṣe yóò fọ ibi tí nǹkan dà sí níbi aṣọ tó bá fọ tán kìí ṣe májẹ̀mú ni pé kó gbẹ kó tó di pé yóò wọ̀ láti fi kírun yóò fọ aṣọ yóò tà á bá yóò sì wẹ ìwé ọ̀ràn yàn tó yóò ṣe níbàámu sí àdéhùn pé ó mú sùláìmù ọwọ́ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀tọ̀ ilé ìjísẹ́ lọ́hùn inna Allaha la yastahi min al-haqqi shay'an ọlọ́wọ́ bá kì í tijú láti sọ ń tọ́ba jẹ́ òdodo. ǹjẹ́ pọn dandan tó náà bá sùn tọ́ lálàá tó náà àtàfà ń ṣeré ǹjẹ́ pọn fún láti wẹ̀ bí ní bẹ́ẹ̀ ni ìdàrọ́ àti màá táìpé ń gbòòjì ó tó náà ti tutù. sèyàn ni wípé èyí méjèèjì lèyìn ṣe ìyẹn ọ̀fọ̀rọ̀ ààyè àti aṣọ tí àtọ̀ǹtọ̀ dà sí bákan náà ìyẹn wọ ìwẹ̀ ọ̀ràn yẹn kí òkú máa láǹfààní àti bá ìjọsìn lọ. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ẹni tó ṣe àlùwàlá kò wá rántí pé bóyá òun ti tọ̀ àbóun ti yàgbẹ́ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà ó ti wá kírun ó wá padà pé òun ti ṣe kan wípé tí yóò tún ìrun kí ni àbí báwo ni. irú ẹni báwọn yóò padà yóò lọ tábà yóò ṣàlùwàlá mi yóò ṣẹ̀wà tún ìrun yóò tàn kí. táìpẹ́ ìmáàmù mọ́ṣáláṣí bá mi tó bá rántí lásìkò ìgbà ń kírun lọ́wọ́ yóò jáde táìpẹ́ bá ti á kírun tán onìkan ni ó tún rẹ̀ kí àwọn tí a ń kírun lẹ́yìn rẹ̀ àwọn tí a ń lálàáfíà. assalamu alaikum ẹni bí rèé pè sí ọlẹ́tọ̀ kí èèyàn máa kọ orúkọ ọlọ́run sí ara ògiri ilé láti máa fi rántí ọlọ́run. bí àwọn àfáà bí wọ́n ṣe wí kò lẹ́tọ̀ bóyá àyà kùránì ìlànà sára ilé ni àbí lára kò lẹ́tọ̀ torí pé àyàtul kùránìyà ọlọ́run sọ̀kalẹ̀ fún wa lè tìláwà wà tàdábúrì wal amali bìí kìsì láti máa fi dára sílé kódà àwọn àfáà kún pé wọn kà kún pé lára pé yẹn ń fi ọ̀rọ̀ náà bá ṣe awẹ́wà òfin ṣẹ̀fẹ̀ lára ẹ̀ lọ́wà ṣọjọ́ ká kíyè sára bákan náà wàtá máa ń lo fóònù ayé àkùránì síbẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ ọlọ́run ẹni béèrè béèrè pé ẹni ọkọ rẹ̀ kú sọ́lẹ́tọ̀ láti fẹ́ àbúrò ọkọ rẹ̀ àbí ẹ̀gbọ́n ọkọ rẹ̀. obìnrin tí àfa rẹ̀ bá kú kẹ́nikẹ́ni ó tó dẹnu kọ́pù wọn fẹ́ yóò sì kọ́kọ́ parí òpó lẹ́yìn oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ṣùgbọ́n kò sí ní tó burú kó tó parí òpó yín lọ́ra máa ṣe bíi bíi tààrí ìdìgbà ọ̀láyé irú obìnrin tó bá rí bí yín báyìí mo fẹ́ fi ṣe pálítà mo láìkì wá yín n bá irú obìnrin bí yín báyìí mo lè fi ṣe kẹrin tó ti yé kó lè wá máa pẹ́ wí báwọn tó tó bá wá parí nǹkan oṣù rẹ̀ tó tó bá parí ẹ̀rígbà rẹ̀ yẹn ní pé àsìkò tí ó lò tí èsì òpó àní ìgbàdá mi sanwó orí rẹ̀ ń jó mi kọ́ máa rárá o àwọn ó sì lọ tó ti ẹ lọ́tọ̀ tó tọ̀ àǹtí adìẹ ikú ká ká dẹni rẹ nù ó sì lọ sí bó fi ẹkọ òsì àṣẹ rìn bó fi gbogbo nítorí ayẹkọ gbà ń sọ dáàkì yóò gbà tó tó bá ṣe náàmù tí ìbá tí wá ṣe náàmù yóò fi ilẹ̀kọ́ ọmọ bá tiẹ̀ lọ ọ̀làwọ̀n àlọ́. Assalamu alaikum elébeere béèrè pé ẹ jọ̀wọ́ sọ lẹ́tọ̀ fún àbúrò lọ́kùnrin kọ́ fẹ́ ìyàwó tí ẹ̀gbọ́n rẹ̀ ti fẹ́ rí bí akọ̀rọ̀ ẹni sílẹ̀ wáyé láàrin wọn ọwọ́ awọ àbúrò náà láti fẹ́ ìrọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ṣíṣe bẹ́ẹ̀ ó lè fẹ́ fa òdàrúdàpọ̀ ní inú fámìlì. tí ó bá kàn fa dàrúdàpọ̀ ni wàhálà kò sí ní tó burú láti fi ṣe aya ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ńlẹ̀gbẹ́lẹ́gbàbí ọ̀rọ̀ Yorùbá tó láǹfààní láti fẹ́ ṣùgbọ́n kẹ́gbọ̀n náà kíyè sára o kọ́wọ́n jẹ́ pábúrò rẹ̀ ní ń fa eh, ẹ̀gbọ́n rẹ̀ níye tí ń sọ̀rọ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ tòwó ìjẹ́ fún bọ̀bá gbọ́ta tó wọ́n wà lọ fẹ́ lójúṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam sọ pé iyyakum wad-dukhula ala nisa ànábì ni ẹ sọ́ra fún ìmọ̀ wọlé káwọn obìnrin ìyàwó ilé ẹnìkan á béèrè pé afara'ayta al-hamwa ya Rasulullah àbúrò kọ́ńkọ́ ẹ̀gbọ́n ọkọ ọkọ ìlú òjijì aláwọ̀ níbi ni aa ah, alihamu alimawutu ikú gángan ni sànù assalamu alaikum ẹni béèrè béèrè yìí pé ẹni tí ó ń kírun lọ́wọ́ tí ó gbé ọmọ kékeré dání tí ọmọ náà wàá tọ̀ sí ara báwo ni yóò sì sí. ó ara rẹ̀ tábàtì lè fọwọ́ àwọn ti tọ̀ sára àní gbókè gbélẹ̀ mọ́ àwòrán gbélẹ̀ sáàyè rẹ̀ ni kọ́ máa jẹ́ wípé níbi tá a ti ń kírun a tún máa gbé ẹ̀gbin sèǹpítọ́ ìtọ́ba ní ádámà àti bẹ́ẹ̀rẹ̀ ẹ̀gbin ni àwọn ẹranko tá a sì ń jẹ ìtọ́ wọn ìgbẹ́ wọn ntọ́mọ́ni sèyìn ó gbèjúlẹ̀ ni o téèyàn fi kírun ta. ẹni pé ṣé sọ́ọ̀tì ẹ pé máa ní obi àtàǹpàkò tí ó yọ pé ṣé a lè fọwọ́ pa òun náà. tó ní ìdájọ́. àyínú àwọn àfa àti amúwánú májàmú pé ìbọ̀sẹ̀ tí a bá fi ọwọ́ pa kò gbọ́dọ̀ dé èyí ti ya kò sì gbọ́dọ̀ fẹ́lẹ́ èyí tó tẹ̀wọ̀n jù ni wípé àtẹ̀tọ́ fẹ́lẹ́ àtẹ̀tọ́ ya lópin ìgbà tí a bá ti lè pè ní ìbọ̀sẹ̀ aláǹfààní láti fọwọ́ pa. wọ́n wá ní ẹ jẹ́ ká lọ wo àwọn sọ̀hábà ridwanullahi alayhim ọ̀pọ̀lọpọ̀ nínú wọn masakin fuqara ilallahi ta'ala ni wọn ọ̀pọ̀lọpọ̀ nínú aláìní ni wọn nílùú lọ́dà bíi Abraham bin Awf nínú wọn nílùú lọ́dà bíi Abubakar nínú wọn wọn ò tó nǹkan kan sọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni sọ́ọ̀tì wọn máa ń ya ànábì òsì kọ̀ fún wọn láti fọwọ́ pa á tí ó fèè tàbí jawrab tọ́ba tá a bá sì ti lè ń pè ní pé ṣọ́ọ̀tì tàbí tá a lè pè ní jawrab ìbọ̀ṣẹ̀ hófò sọ láǹfààní láti fi ọwọ́ pa àti àbá láǹfààní etí ọ̀ya eléyìí ọ̀dà àpọ̀jù. Assalamu alaikum pẹ̀lú gọ́ọ̀lọ́ tí ó bá di ọjọ́ mẹ́jọ àwọn àbẹ̀rẹ̀ tí ó kù á máa kà fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. as they took out really.